níjọ́ tí Saheed Òṣùpá tí ó dọ̀bà ní ọba orin àjọ plan rẹ̀ nílé èmi láti ẹ̀gbọ́n Saheed àti Saheed Òṣùpá àjọ plan rẹ̀ nínú ilé mi lólúyọ̀lé pé bàbá ń bọ̀ o fún ọjọ́ òbí òun fẹ́ host show fún bàbá fọjọ́ òbí bàbá sì ti agree pa àwọn ọ̀wà ṣé bàbá ó di ọládé ńjọ́ náà àmì ah, bàbá lè dẹ́rùn ládé bàbá gbà pé orin òun kójú òṣùwọ̀n wa ni mọ́gọ́ra rẹ o kó bàbá ó tó dé ẹ lọ́ọ́ wá adé sí tòsí ẹ lọ Ọ̀yọ́ bí wọ́n bá ti ń hun adé kí wọ́n bọ̀ hun adé ẹ gbé e sílẹ̀ nítòsí ẹjọ́ wà ń kọ̀rọ̀ ọbì kan wọ́n fèmí àti bàbá lẹ̀ níjọ́ yẹn bí bàbá ó di ọládé bí ò di ọládé ká máa bọ̀dá sẹ́ẹ̀ máa lo oògùn oníwọ̀sáfẹ́ lẹ̀. ó ta sánsán rédíò and TV amọ̀tọ́ kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá dẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì wa Otasansan rédíò TV Yorùbá ojú tẹ́ ẹ fi ń wò wá kò ní fọ́ o etí tẹ́ ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè eléyìí tí àtúnmúwá nínú fídíò yìí òun náà ni awuyewuye ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ nípa gbajúgbajà gbajúmọ̀ ògbóǹtarìgì àgbà ọ̀jẹ̀ nínú àwọn pèdèpèdè lórí rédíò àti tẹlifíṣàn bàbá mọ́gàjí kọ́lá olóòtú àti gbajúgbajà olórin fújì ayé ń fẹ́ ayé fẹ́ gbọ́ King Saheed Òṣùpá kí ló ń lọ kí ló ń ṣẹlẹ̀ láàrin àwọn ògbóná gbòǹgbò méjì yìí láìpẹ́ yìí ó ní bàbá olóyè mọ́gàjí kọ́lá olóòtú ó ní wọ́n sọ̀rọ̀ lórí ètò wọn kan tí wọ́n ń ṣe lórí rédíò kan nílùú Ìbàdàn wọ́n ṣàlàyé bí King Saheed Òṣùpá bó ṣe di ọba orin bí bàbá olóògbé barista bí wọ́n ṣe fi bí wọ́n ṣe gbé adélé King Saheed Òṣùpá lórí gẹ́gẹ́ bí ọba orin nígbà náà àti ipa tí bàbá olóyè Màgàjí Kọ́lá Olóòtú kó lórí bí Saheed Òṣùpá bó ṣe di ọba orin nígbà náà ọ̀rọ̀ yìí ni <laughs> bàbá Màgàjí Kọ́lá Olóòtú ọ̀rọ̀ yìí ni wọ́n sọ lórí ètò wọn nínú ètò yẹn lọ́jọ́ yẹn wọ́n tún ṣàlàyé wọ́n mẹ́nuba bí King Saheed Òṣùpá bó ṣe wá di ẹlẹ́yinjú àánú tó ń ṣe fún tọmọdé tàgbà lásìkò tá a wà yìí wọ́n sọ bí ó ṣe gbé jẹnẹrétọ̀ ńlá kan fún ilé ìjọsìn wòlíì àgbàlá Gabriel àti bó ṣe gbé jẹnẹrétọ̀ ńlá kan fún ilé kéwu bàbá lágége <laughs> nílùú Èkó àti bí Saheed Òṣùpá ó sì wá di ẹni tí kò fi gbogbo ara gba ti ṣe ti bàbá Màgàjí Kọ́lá Olóòtú mọ́ nígbà tí bàbá ṣètò yìí tó jáde sórí afẹ́fẹ́ àwọn èèyàn ti wá gba ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ nígbàgbá ọtí wọ́n ti ń sọ èrò tiwọn àti òye tiwọn lórí ọ̀rọ̀ náà báwọn kan ti ń sọ yìí pé bí bàbá ṣe máa ń ṣe ètò tiẹ̀ nìyẹn o ìyẹn bàbá kọ ẹ̀kọ́ Màgàjí Kọ́lá Olóòtú àwọn kan ní bá ṣe máa ń ṣètò tiwọn nìyẹn wọn ò fi bú Saheed Òṣùpá wọn ò sì ta àǹsánì kankan bẹ́ẹ̀ làwọn kan fojú mi wò tí wọ́n ní bàbá ń dọ́gbọ́n ta sí Saheed Òṣùpá ni àti pé <laughs> nǹkan kan wà láàrin wọn ni bàbá fi ṣe irú ètò bẹ́ẹ̀ a sì ráwọn kan tó sọ yìí pé bàbá Màgàjí Kọ́lá Olóòtú wọ́n ń dọ́gbọ́n tọrọ owó wọ́n ń dọ́gbọ́n béèrè àánú lọ́wọ́ King Saheed Òṣùpá ni oníkàlùkù sọ oníkàlùkù sọ tiẹ̀ wọ́n sọ èrò tiwọn lórí fídíò náà tó lùgbòòrò tó lu orí íńtánẹ́ẹ̀tì ẹ wò ó ọ̀rọ̀ yìí ti wá di rántó láàrin àwọn èèyàn tó ti bẹ̀rẹ̀ sí gbà á bẹ nígbàgbọ́ tí bàbá Mọ́gàjí Kọ́lá Olóòtú wọn bá tún padà sórí afẹ́fẹ́ wọn bá tún sọ ohun tí wọ́n ń gbọ́ àti ohun tí wọ́n ń rí lórí ọ̀rọ̀ náà. Saheed Òṣùpá òun náà gbà tó ti òkè òkun dé tí àwọn èèyàn rẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí kí káàbọ̀ ó kọrin kàn bẹ́ẹ̀ orin tí Saheed Òṣùpá kọ yìí àwọn èèyàn náà bá tún bẹ̀rẹ̀ sí gbà pé à Saheed Òṣùpá ó ti fún bàbá kọ́lọ́ lóòtú ó ti fún un lé sí tí wọ́n sọ tí wọ́n ṣe <laughs> ọ̀rọ̀ ti wá fẹ́ diran tó ẹ gbọ́ ṣé bàbá olóyè mọ́gàjí kọ́ ló lóòtú ṣé wọ́n sọ àsọjù ni ṣé wọ́n ṣàsọbàjẹ́ ni nípa Saheed Òṣùpá àbí kílẹ̀ yín rí sí i hmm? ẹ já mọ èrò tiyín ẹ já mọ ìwòye tiyín lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ fi ṣọwọ́ sí wa nísàlẹ̀ fídíò yìí láàyè comment àkàó a sì <laughs> ó ń rúgbó bọ̀ o. níjọ́ tí Saheed Òṣùpá tí ó dọ̀bà ní ọ̀bà orin àjọ plan rẹ̀ nílé èmi láti ẹ̀gbọ́n Saheed àti Saheed Òṣùpá àjọ plan rẹ̀ nínú ilé mi lólúyọ̀lé pé bàbá ń bọ̀ o fún ọjọ́ òbí òun fẹ́ hóòsì ṣòfún bàbá fọjọ́ òbí bàbá sì ti àgírí ìpáwọn ọ̀wà ṣé bàbá ó di ọlá dé ń jọ́nà àmì ah, bàbá lè dẹ́rùn ládé bàbá gbà pé orin òun kójú òsùn wa ni mọ́gọ́ra rẹ o kó bàbá ó tó dé ẹ lọ wá adé sí tòsí ẹ lọ ọ̀yọ́ bí wọ́n bá ti ń hun adé kí wọ́n bọ̀ hun adé ẹ gbé e sílẹ̀ ń tòsí ẹjọ́ wà ń kọ̀rọ̀ ọbì kan wọ́n fèmí àti bàbá lẹ̀ níjọ́ yẹn bí bàbá ó di ọlá dé bí ò di ọlá dé ká máa bọ̀dá sẹ́ máa lo oògùn oníwọ̀sáfèé lẹ̀ sóun lọ èrò pọ̀ níjọ́ tá a wí yìí ọjọ́ bíi barista barista gan ni barista wá fún jọ́nà àwa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tá a wá ń sọ ni wípé bàbá ẹlẹ́gbàá ọmọ yìí pé ọ ń kọrin ọ ní àwọn gbà pé ń kọrin o ẹ pé ń kọrin o ẹ ṣé ẹ lè dé ládé lẹ̀ ń wíwùn ṣé ẹ gbà lọ́ba orin lẹ̀ ń wíwùn àwọn náà gbà lọ́ba orin o. bàbá ẹ bára dé nìsín bẹ́ẹ̀ bára dé ẹ lè dé Saheed Òṣùpá ládé wọn ní bisimilá bàbá wò pé mo la ti ra dé bisimilá tí bàbá wí kọjá lórí ẹ pé ti ra dé mọ̀kànṣẹ́jú sí làtí ni làtí tí adé ọ̀hún dà wọ́n bá gbé adé kan jáde wọ́n bá gbé wá látàbí aṣọ àgbé adé lé barista lọ́wọ́ báyìí barista ò lè sọ̀rọ̀ àwùsùbí láìmí náà ti ń ta náírà james ẹ mọ ọlọ́run yàmí yéṣù ní jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ogun èṣù yàmí ogun èṣù ọlọ́run àwùsùbí láìmí náà ti ń ta náírà bàbá ti dé ládé tán kí wọ́n tó wá já bàbá sí pé ah ń tẹ́ ẹ ṣe yìí bàbá ni ní ẹ ṣáìdì bàbá fẹ́ wọ́n fẹ́ rìpíà àárín wọn ó rìpíà rẹ̀ kọ́mọ́ bá jẹ́ òun sáwọn fújì yòókù ṣáìdì n ò dé ọládé lórí àwọn àgbà síwájú rẹ o lórí àwọn kinní kan ẹ̀ àyúnlárí àràbọ̀ gbogbo yẹn ọ̀bá fídíò jáde mọ́ wọ́n ti ẹ́ dì dànù. Saheed Òṣùpá bá bẹ̀rẹ̀ sí ni jẹ lọ lẹ́yìn rẹ̀ ló ṣe rẹ́kọ̀dù oníbẹta kò tó ṣe rí ní Nàìjíríà nínú àwọn onífuji ó yán rẹ́kọ̀dù oníbẹ̀ta yẹn fóò àfisco jẹ lọ òun náà jẹ lọ owó ìdẹ́ ní sùn mọ́ àárọ̀ gbogbo Monday Tuesday Wednesday ọba orin ọba orin ọba orin Òṣùpá ọba ọ̀tá lẹ́pẹ́ ọba orin Òṣùpá òkìkí èmi tí mo ṣàtọ́kùn adé gbogbo èèyàn fojú sí mi la ẹni tó bá lépè méjì tó fẹ́ fún Saheed ó fèmí náà kàn bẹ̀. bàbá burúkú bàbá olóòtú burúkú bá náà ló ló ti aláàjì. tó wá bà gbogbo ọ̀rọ̀ jẹ́ aláàjì wá lọ sí LTV eighty ni wọ́n wá interview bàbá pé ẹ dé Saheed Òṣùpá aládùn. bàbá wa ní ẹ mọ̀ àwọn pìrìsẹ́ńtà nǹkan kan kọ́lá olóòtú yẹn nìbàdàn. nígbà téèyàn mọ̀ mọ́ fàyàn láyé lọ́wọ́ public kọ́lá olóòtú yẹn ló ní kọ́hùn dé Saheed Òṣùpá aládùn. even though torí òun ò torí adé lọ ọbẹ̀ àyún la gbọ́ àgbà bọ̀ mọ́ adé ń ti lọ ó ti òkìkí ti kàn ó dẹ́bà ní tí gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí ní èètì mi nù. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lórí wípé àníyàn tí mo ní àníyàn dáadáa ni mo fẹ́ràn Saheed Òṣùpá bí ìgbà tí èèyàn fẹ́ràn ojú ni. níjọ́ kan ọ̀nlọ̀ ṣeré ní Ẹdẹ èmi mo sẹ́msì ń bẹ̀ èmi ti ń go Mercedes ń jọ́ náà mi mo gbé Saheed Òṣùpá láti Ìbàdàn mi mo gbé dé Ẹdẹ Saheed Òṣùpá tàwa àti ìkànnà rẹ̀ mọ́ lónìí Saheed Òṣùpá ti ń fún yẹn five million million tí ń fún yàn three million two million ọlọ́run ọ̀ràn sèmi náà gbogbo àwọn tí ọmọ gbà tá à ń jagun àwọn wọn ń gbádùn rẹ̀ ni wọ́n bá fún yàn lépè náà tí mọ́tò èèyàn lọ kó sínú odò àṣejì rẹ̀ bẹ́ẹ̀ yóò ṣe lọ́nu tí wọ́n kọjá lórí Saheed àmọ́ Saheed Òṣùpá ó gbé jẹnẹrétọ̀ tó wọ́ọ̀tì bíi ten million ó gbé fún ṣọ́ọ̀ṣì kan lẹ́jọ́ mẹ́ta. lára àwọn tó ń bá gbọ́ pé nìkan níṣòro àbí nǹkan kan ẹni tí ó fún one million ẹni tí ó fún five hundred thousand ṣe ń fowó ránṣẹ́ sí i. mo dúpẹ́ o ọlọ́run ò jẹ́ nílò owó débi pé n ó béèrè ìrànlọ́wọ́. ọkùnrin ò láṣìírí o lẹ́nu ẹlẹ́nu màrí máa jẹ́ ẹ̀mọ́ pátọ́rọ̀ bá pọ̀ jù náà fi ń pagbà ní wèrè ìsọkúsọ náà fi lórí àgbà tì í bàbá gébú wọn sọ pé ilẹ̀ ń tadé ẹgbàdé pàmò wọn lẹ́ẹ̀tún padà gbé jáde. Mm ọ̀rọ̀ adé lẹ fi kù sí fáyọ̀ ọba láì ṣàbí ẹ̀gún bíi ti Jésù olùgbàlà